ìkìlọ̀ yìí fún gbogbo àwa òbí pátápátá wípé kí a ṣọ́ra irú ìṣeré tí a máa rà fún àwọn ọmọ wa láti máa fi ṣeré tàbí tí a bá ra ìṣeré fún wọn ẹ má jẹ́ kí a mójú kúrò lára àwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ ìṣeré tí a ń rà fún àwọn ọmọ wọ̀nyí àbí ìṣeré tí wọ́n ń kó wá sí ìlú wa ewu wà ń bẹ́ẹ̀ ẹ wo ọmọ yìí tó mú ìṣeré yìí tó fi sẹ́nu ó sì sá sí i lọ́fun ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ìmọ̀ ọpẹ́lọpẹ́ àwọn tí ọlọ́run fún ní ọgbọ́n láti yọkìní jáde tó bá ṣe wípé kò sí èèyàn ń bẹ̀ nígbà tí ọmọ yìí fi kìíní ìsẹ́nu tó sáṣe lọ́fun kan tàbí tó bá ṣe wípé wọn ò rí ẹni bá wọn yọ lásìkò kí ni àbá máa sọ lásìkò yìí Elédùmarè a máa fi ìṣọ́ àti ààbò ẹ̀ a máa fi bo wa pátápátá àti àwọn ọmọ wa àní fojú kankan nu wọn o láṣẹ Ìdùmarè.